wàláì wọn ì tí ì pè mí bàbá ìsọpọ ọmọ mi ni ṣé tọmọ mi bá ṣẹ̀ mí gan mo kàn fẹ́ pèsè àkéèsì mo fẹ́ bá wí lásán ni but ṣó orúkọ wọn ní ẹjọ́ ṣé kí n pè kó bẹ yìí lórí fóònù fún rẹ bàbá wa ní ẹ pè pé kọ́ pè mí onítọ̀ wá ṣàpè mí ọwọ́ agbé fóònù fún bàbá ní a ọ̀rẹ́ta ló sọ pé ní mi sàyẹ́dì ṣètò ọmọ yín ni ọ ní a wàláì ó ti tán mo yọnu sí ẹ Allahu Akbar ohun àmọ́ tó ṣẹlẹ̀ tó ṣe mí lè mọ̀ láàrin ìṣẹ́jú mélòó láàrin ìṣẹ́jú mélòó mo dẹ̀ kú lórí fóònù yẹn omi dẹ̀ dúrọ́pù lójú mi ọmọ tó fà tó mi fi dúrọ́pù lójú mi ni pé bàbá yìí ni ó ti tán la ilaha illa allah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. wọ́n tẹ́mi wá fẹ́ yanjú ni pé wàláhì mo fi alọ́bàá ẹ̀dá mo fi búra gbogbo wọn gbogbo àwọn ẹni tí Saheed Shittu ń bẹ so gbogbo àwọn ẹni tí Saheed Shittu ń bẹ àbí kẹ̀kí ń sọ pé ninety percent àwọn ẹni tí Saheed Shittu ń bẹ yìí so ó dì fèmù wọn lóòótọ́ àmọ́ ninety percent wọn ipe Saheed Shittu ń bẹ̀ wọ́n ipe kí wọ́n má bínú lórí defamation of character tó ṣe fún wọn wàláhì kò sọ wọ́n di mùsùlùmí gidi oxymobila ẹni tí bídíà titiẹ̀ ti wá sọ di ẹlẹ́bọ tó yà sọ pé bídíà titiẹ̀ ó ti gbé débi ipò pé ẹbọ ní í ṣe kò sọ ẹni yóò di mùsùlùmí ẹlẹ́bọ sì tún ló jẹ́ ma annahu tó ń pé ìjà sí pé Saheed Shittu ń bẹ̀ wọ́n yẹn kò gbé wọn kúrò ní ipò tí wọ́n wà so torí pé ẹ̀bẹ̀ tí Saheed Shittu ń bẹ̀ wọ́n òun kọ́ ni àlàyé Islam òun kọ́ ni àlàyé sunna téèyàn fi ń gbọ́ sunna yìí o káàmìyàn lọ gbọ́ yìí o ẹ̀yin tẹ́ ń gbọ́ Saheed Shittu wallahi ẹ lọ bẹ̀rẹ̀ Allahu subhanahu wa ta'ala so ẹ lọ ẹ lọ mọ̀ pé ẹ ń gbọ́ ẹ ń gbọ́ yìí so àmánà ni tó yà sí pé wọ́n béèrè lọ́wọ́ yẹn gánà fa so n ta bá gbọ́ sétí kéèkàn sí pé a kàn gbọ́ sétí fa nusalu yawmal qiyamah amma nasma' wà amma naqul tó gbogbo tá a bá ń gbọ́ wọ́n béèrè lọ́wọ́ wájú ọ̀gbìn dàlkíyàmà gbogbo tá a bá ń sọ wọ́n béèrè lọ́wọ́ wájú ọ̀gbìn dàlkíyàmà torí ẹlòmíì rí i pé ìlọ́mọ gbọ́ Saheed Shittu ti wò wípé entertainment lásán lòun lọ́ fi ń ṣe entertainment lásán lòun kàn lọ́ fi ń ṣe Saheed Shittu kan entertain wọn lásán ni àbí bẹ́ẹ̀ kọ́ wallahi wọ́n bí ń jọ̀gbìn dàlkíyàmà ń tẹ́ fi ti ń gbọ́ Allah sọ fún wa nínú Qur'anul Karim wala taqfu ma laysa laka bihi ilm inna sam'a ẹ máa gbọ́ inna sam'a dájúdájú etí ń tá fi gbọ́ ohun tá a ṣe kí ni ohun tá a bá gbọ́ pẹ̀lú etí wa yìí inna wọlbasọrọ ohun tá a bá fi ojú wa wò wọlfuada ohun tá a bá fi ọkàn wa dì kalẹ̀ kullu ulaika kana anhu mas'ula gbogbo ẹ̀ ni wọ́n béèrè nípa nǹkan kọ̀ọ̀kan tá a fi wọ́n ṣe lọ́wọ́ wa so ẹ wọn lọ ń gbọ́ ẹrù pé báyìí kan lọ fi ń ṣẹ̀fẹ̀ ẹ kan lọ fi ń ṣàwàdà wàláhi wọn béèrè ohun tẹ́ fi etí yín gbọ́ lọ́wọ́ yín jọ mi dàn kíámà ẹ̀yin tẹ́ ń gbọ́ sáyé di ṣètò so tẹ́ ẹ sì fẹ́ máa gba ẹ̀tàn jẹ pẹ̀lú àwọn ọgbọ́ngbọ́n tó fẹ́ máa dá fún yín ní tìtorí pé bó bá tiẹ̀ ṣe àwọn ẹni yìí àwọn ẹni yìí kulluhum mubtadi'un oníbídíà ni wọ́n so láwọn ti kángo ní bídíà yẹn là ń sọ sọ̀rọ̀ ń pa àwọn afásúnà tó bu o ẹ mọ̀ pé àwa ń tiwa èèyàn bu wa kò bu wa kì í jọ wá lójú so but àwọn oníbídíà tó já sí wípé àwọn aládàálẹ̀ tó já sí wípé tọ̀ ó dì fíìmù wọn yẹn tó já sí pé omi nǹkan nu wọn bídíà rẹ ti gbé dépò ẹbọ tọ̀ ìmọ̀ bẹ̀ wọ́n ti ń bẹ̀ wọ́n kò sọ wọ́n di kò ní kí wọ́n kó ibi tí wọ́n wà o so kò ní kí wọ́n kò túmọ̀ sí pé ohun tí wọ́n gbé dání yun ó ti di tó dáa o ìwà má pèjú ìwà fún yín èyí èyí olómi àlìjẹ̀nu olómi so aljẹnu olómi aljẹnu olómi ń sọ wípé wípé gbogbo ohun tí àwọn alùsùnà wàlìjẹmà tí wọ́n ń pariwo lé lórí látọdún yìí gbogbo táwọn alùsùnà ń pariwo lé lórí látọdún yìí pé ẹbọ ni bídíà ni àdádálẹ̀ ni àbí gbogbo ohun tí ẹni yìí àtàwọn ẹni tó sọ wípé ẹlẹ́bọ ni wọ́n oníbídíà ni wọ́n tó gbé wọn jáde tó sọ̀rọ̀ lórí wọn ǹjẹ́ wọ́n ti fi nǹkan yẹn lẹ̀ ǹjẹ́ wọ́n ṣe nǹkan yẹn mọ́ so aljẹnu olómi wọ́n ń sọ wípé ipe súnà ìtànjẹ lásán tẹ̀kàn gbé dání súnà ìtànjẹ tẹ̀kàn ṣe kíni tẹ̀kàn gbé dání ẹ̀yin náà máa wò ibi tí àbùkù àbùkù ohun tí Saheed Shittu yìí ohun tí ń ṣe yìí so irú àbùkù tí nǹkan yẹn ń kó bá súnà nàbí ọ̀sẹ̀lẹ̀ so irú àbùkù tó yá sí wípé nǹkan tó wá fi ń ṣe kíni tó wá fi ń yí súnà nàbí ọ̀sẹ̀lẹ̀ mú látara ẹni ń ṣe yẹn torí ẹ̀ ni òun kálukú wa ṣe gbọ́dọ̀ mọ̀ yìí pé ṣẹ́ẹ́rì tí Saheed Shittu ń ṣe yun ń ṣe nǹkan tiẹ̀ bóun ṣe fẹ́ nínú ìṣẹ̀mí ayé tiẹ̀ lọ́tọ̀ so àmọ́ àwọn ẹni tó kọlù yẹn a gbọ́dọ̀ fojú ẹ̀sìn wò pé òkè so ìbẹ̀ wọn fún pé o dìfẹ́mù wọn o try àmọ́ ibẹ̀ wọ́n yun òun kọ́ ni àgbọ́yé ẹ̀sìn tí ó sọ fún wa pé wọ́n ti fi orí ìlànà ìsìnà tí wọ́n wà lẹ̀ ní tìtorí pé wọ́n ti bẹ̀ wọ́n kálá thumma alfu kálá orí ìsìnà wọn ni wọ́n sì wà. man kana minhum tijaniyan ẹni bá fi lè jẹ́ tijaniyan nù wọn kana ala dalala orí ìsìnà pátápátá tán yányán àwọn yìí báyàn na àyè báyàn sòwò rẹ̀ wípé èló ni Tìjàníyà iye tèmi fẹ́ rà rè iye tèmi fẹ́ ṣe kíní ni o so ẹ̀hẹ́n àwọn yìí báyàn na rárá àti rárá so ẹ̀ àwọn yìí báyàn ṣe kíní àwọn yìí báyàn ẹ̀ àwọn yìí báyàn na rárá àti rárá àyè báyàn sòwò rẹ̀ rárá àti rárá wípé owó <laughs> owó Tìjàníyà o báyìí láṣẹ ta o báyìí láṣẹ ìsìnà ní Tìjàníyà àtẹnuyà látòkè délẹ̀ so ó yẹ báyìí sìn tọ ẹni bá wá jẹ́ Tìjàní yòónù wọn ẹni bá jẹ́ Tìjàní yòónù wọn tí wọ́n sì wà bẹ́ẹ̀ bàbá mufti Tìjàníyà ni wọ́n so afa lówóró tìjàníà ni wọn ẹhẹn baba mufti Tijani ni wọn ìsìnà ni tìjàníà ẹ afa lówóró Tijani. ni wọn ìsìnà ni tìjàníà so yàtọ̀ sí lẹ́yìn àti baba mufti àti afa lówóró àwọn méjèèjì wọ́n pèpè ẹbọ dáadáa èpèpè ẹbọ wọ́n ṣe kíni wọ́n pèpè ẹbọ dáadáa so wọ́n pèpè ẹbọ dáadáa wọ́n pèpè kúfùrù dáadáa wọ́n bá sọ pé èèyàn pèpè kúfùrù èèyàn pèpè sídìí pé òkè káwọn èèyàn máa ṣe ẹbọ kán lè dọ̀tá ọlọ́run so àwọn méjì yìí wọ́n pèpè ẹbọ dáadáa ṣẹwádà àwọn méjì àwọn làpèjúwe tó wá tóbi jù náà àwọn ẹni tí Saheed Shittu ń bẹ so tọ ṣe é rí ẹ̀bẹ̀ tí Saheed Shittu ń bẹ wọn tí ò bá fi lè sọ àwọn méjèèjì yìí di ipe wọn ipe tí ò bá fi lè sọ àwọn méjèèjì yìí so táwọn tí ò bá tí ẹ̀bẹ̀ tí ń bẹ wọn ò bá tó bá ń fi hàn wáyé pé bóyá torí pé òun ti ń bẹ̀ wọ́n ó wá fẹ́ máa gbé sípò pé bá wọ́n ti di ẹni dáadáa téèyàn lè máa fọkàn tán níbi ọ̀rọ̀ ẹ̀sìn táwọn eléyìí ò bá fi lè wọnú nǹkan yẹn kò sẹ́nì kankan tí Saheed Shittu ń bẹ́nu àwọn oníbídé àyùn tó lè wọ̀ wò sotori nínú àwọn tí ń bẹ̀yùn àwọn méjì yìí wọ́n tóbi gan níbi ìpè àwọn èèyàn sídìí ìsìnà tí wọ́n ti pa àwọn èèyàn sídìí ìsìnà tí wọ́n sì jáde kí wọ́n túbá kò nídìí rẹ̀ títí dìsìn tí wọ́n jáde kí wọ́n sọ pé tọ ọ̀rọ̀ táwọn sọ yóò àwọn ti túbá kò mbẹ̀ so ọ̀rọ̀ táwọn wí yóò àwọn ti ṣe kíni àwọn ti ẹ àwọn ti túbá kò mbẹ̀ wọ́n jáde kí wọ́n sọ rí so fún ìdílé ìsàyẹ̀dì ṣìtù ohun táwọn sọ fún ọ ni pé sórí tó bá fẹ́ bẹ̀ wọ́n tó bá fẹ́ bẹ̀ wọ́n tó bá fẹ́ bẹ̀ wọ́n ó lè bẹ̀ wọ́n àmọ́ má bẹ̀ wọ́n lẹ́bẹ̀ kó o máa gbé kalẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni pé ẹ́ so kó o máa gbé kalẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni pé wọ́n ti dẹni ìmọ̀nà tó yẹ káwọn mùsùlùmí máa <laughs> kó wọn máa rí lókè láti ṣe kíni láti gba ẹ̀sìn lẹ́nu wọn wàláhì wọn sí ní ipò pé kí mùsùlùmí gbọ́rọ̀ wọn lára àti rárá so àti kíní àti kejì àti ọ̀pọ̀lọpọ̀ nù wọn bẹ́ẹ̀ ni so wọn à sí ní ipò wípé ẹ kí mùsùlùmí kó tẹ́tí kó a máa gbọ́rọ̀ wọn bẹ́ẹ̀ ni pé ó fẹ́ ṣe kíni bẹ́ẹ̀ ni pé ó fẹ́ ṣàǹfààní kan nínú nínú ọ̀rọ̀ wọn so ẹ̀hẹ́n àti bàbá mufti o àti àfa lówóró o àti ẹnikẹ́ni nínú àwọn oníbídíà tó ń bẹ so àwọn sọ fún àwọn mùsùlùmí pé ẹ ṣọ́ra fún tí Saheed Shittu ń ṣe yìí so ẹ̀sìn yín ló fẹ́ máa dàrú mọ́ yín lọ́wọ́ ó yẹ báyìí sìn so ipò dìfẹ́mù wọn nǹkan ọ̀tọ̀ lélẹ́yìn ó lè bẹ̀ wọ́n lórí rẹ̀ so ipò wa bẹ̀ wọ́n yun kò túmọ̀ sí pé inú àdádálẹ̀ táwọn eléyìí ti ń lúwẹ̀ẹ́ kò túmọ̀ sí pé wọ́n ti kó nu rẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ tóun ṣe kíni tóun bẹ̀ wọ́n torí pé ó dì fèmù wọn <laughs> so ó yẹ báyìí sí àbí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń bẹ̀ yín sí àwọn ọmọ ẹlẹ́yìn Ahmadu Tijani àti Ibrahim Inyasi ni wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń bẹ̀ yìí so ọmọ ẹlẹ́yìn Ahmadu Tijani àti ọmọ ẹlẹ́yìn Ibrahim Inyasi ni wọn tọ́ ẹnikẹ́ni nínú wọn tó bá fẹ́ wá sọ fún àwa yìí pé òun ti wà lójú ọ̀nà ìmọ̀ kó fi tìjàníyà alẹ̀ kó lóun ò ṣe tìjàníyà àmọ́ kó gba ìsìláàmù tẹ́yẹ́yẹ́ àbí kí wọ́n fi tìjàníyà alẹ̀ kí wọ́n sì fi ìlànà ogun so abẹnú gọ̀ǹgọ̀ kí wọ́n sì sọ fún àwọn àlùmọ̀ ànábì pé ohun táwọn ti gba àwọn èèyàn sí yóò ìsìnà ni o ẹbọ ni o ẹni bá tẹ̀lé irú lànà yóò tọ̀ yóò ṣòro kó rí ọ̀nà ọlọ́run ọba láyà àti lálùkìyàmà tó tí wọn bá ti ṣe lẹ́yìn wàláhì lọ́dọ̀ tiwa nínú ọkàn wa nínú ẹ̀mí wa lójú ayé wa nínú ojú wa nínú gbogbo ara wa ipò wọn lọ́dọ̀ tiwa ni pé ẹlẹ́bọ ni wọ́n ẹni ìsìnà ni wọ́n a ní bẹ́ẹ̀ ní kankan náà wàláhì a ní ṣe kí ni a ní bẹ́ẹ̀ ní kankan náà wàláhì làásì so eléyìí ẹ̀sìn ọlọ́run ọba ni so ẹ̀sìn ọlọ́run ọba ni ẹni tó pè wọ́n sí ẹni tó pè àwọn èèyàn sí di ojú màálù mẹ́rìndínlógún ìṣìnà ni orí ìṣìnà ni wọ́n wà so ẹni tó pè àwọn èèyàn sí di ogun abẹnugọ̀ngọ̀ orí ìṣìnà ni wọ́n wà so gbogbo wọn àtẹni tó jẹ́ tìyà ní àánú wọn orí ìṣìnà ni wọ́n wà so tó ń bá fẹ́ wá sọ fún wa yí pé wọn sí lórí ìṣìnà kéwu ni wọ́n wá jáde tájọ ké ẹ̀hẹ́n tábàjọ wá ka kéwu kí gbogbo ayé wa máa gbọ́ kí gbogbo ayé máa wò ó kó wá wọ ẹni tó wà lórí ìsìnà nú àwa àti wọn kì í ṣe èyí tí wọ́n ṣàyẹ̀dì sí tún ṣe yun tó bá ṣẹ̀ wọ́n ẹ̀tọ́ rẹ ni kó o sọ fún wọn pé kí wọ́n má bínú gẹ́gẹ́ bí mùsùlùmí àwa gan a máa ń sọ fún àwọn èèyàn pé kí wọ́n má bínú kò sí tó burú bí kéèyàn sọ fún yẹn pé má bínú so má bínú kì í dínyàn kù kódà nítorí wọ́n ṣe kí ni nítorí wọ́n bu ìkúnyàn ni kéèyàn sọ pé má bínú <laughs> so ó yẹ báyìí sìn but ẹ jẹ́ ká play ọ̀rọ̀ mm, ẹ jẹ́ ká play ọ̀rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ wa ká gbọ́n tí ẹ jẹ́ ká play ọ̀rọ̀ rẹ̀ ká gbọ́ ohun tí ká gbọ́ ohun tó sọ. èèyàn kó wá bá ó wá bá bàbá sọ̀rọ̀ ní ìjẹta ó lọ sọ́dọ̀ wọn ara ọmọ wọn náà ni ọmọ bàbá kan ó wá sọ bàbá pé ọmọkùnrin ti ṣe fídíò ó ti bẹ̀yìn ọmọ yẹn ló jẹ́ wọn ní ọmọkùnrin ah, sáré ṣe fídíò à ọmọ yẹn tó sọ ó sọ̀rọ̀ àwọn báyìí tó bá tẹ̀lé pé ọ̀sá kẹsì ó jẹ́ pé ọ̀sá kẹsì ó yẹ ṣe lélẹ̀ ó wá ní òkè kí n kí bàbá bàbá yẹn pé. so Saheed Shittu ó sọ pé ìkànnù àwọn ọmọ bàbá náà wọ́n lọ sọ́dọ̀ bàbá náà wọ́n sọ fún bàbá náà pé ó ti ṣe fídíò ó ti bẹ̀ wọ́n nǹkan kan bẹ́ẹ̀ ipò ọmọ wọn náà ni ọ́ sọ pé bàbá náà wọ́n sọ pé ipe ọmọ náà ó sọ̀rọ̀ wọn bákan ipe tó bá tiẹ̀ fẹ́ péyàn sákèsí ipe báyìí ló yẹ kẹ́hìn péyàn sákèsí Saheed Shittu ìwọ ò ṣe fi kún fún wọn kó o sọ fún wọn yìí pé ṣé ẹ mọ̀ yìí òun tá a pè yín sákèsí lé lórí yẹn tójú ọ̀nà tá a bá fi pè yín sákèsí bá mú pé à ń ṣépè fún yín dání àbá ń bà yín lórúkọ jẹ́ so ní ìta àrí tẹ́ ẹ ṣe tá à ń sọ pé ẹ ṣe tó bá tiẹ̀ mú dání ṣé ẹ ti acknowledge pé ẹ ti acknowledge pé nǹkan kan bẹ́ẹ̀ tó yẹ kí ẹ fi kalẹ̀ tí ò sínú ẹ̀sìn tẹ́ ń fi sínú ẹ̀sìn tí ò yẹ kó yẹ kó béèrè lọ́wọ́ so nínú ọ̀rọ̀ rẹ nísìn so nínú ọ̀rọ̀ rẹ nísìn bàbá òun gan náà ti mọ̀ yí pé nǹkan kan ń bẹ nínú àwọn nǹkan tó sọ bí wọ́n sọ pé o correct wọ́n sọ pé ìsìnà ní táwọn ń ṣe Saheed Shittu ṣé wọ́n ti wá fi nǹkan yúnlẹ̀ wọ́n ti túbá kó ń di rẹ̀ tó wọ́n fi ń ṣàdúà fún wọn pẹ̀lú jàmá tí wọ́n gbé dání tó jẹ́ jàmá ìsìnà so tó jẹ́ jama Tijaniyya ah wàláhì o ti sọnù nǹkan ṣe ọ̀gán ó sì mú bi la tó bá rẹ̀yàn sọ fún ọ èmi ó sọ fún ọ so tó bá rẹ̀yàn sọ fún ọ èmi ó sọ fún ọ ah èmi ó sọ òdodo ọ̀rọ̀ fún ọ wàláhì o ti o ti sìn ọ̀nà rẹ ti jìn gan ọ̀nà rẹ ti jìn ọ̀nà rẹ ti jìn so láti ọjọ́ tó ti pẹ́ láti ọjọ́ tó ti pẹ́ òun ni ọ̀rọ̀ ìfanfẹ̀ ẹ̀sìn ti ń wáyé so tó yá sí pé àwọn nǹkan máa ń fẹ́ ti tí ò sínú Islam bọ́ táwọn kan ń dodo pé rárá kò ní wọ̀ so wọ́n ń ṣe máa wá fàánù sórí àwa sì wà lórí rẹ̀ gbogbo tó bá fẹ́ sọ ilẹ̀ yorùbá dì ni wọ́n sọ ilẹ̀ yorùbá dì kò kàn wá wàlọ́ọ̀hì tìjàníà ìṣe ẹ̀sìn ọlọ́run ọba wàlọ́ọ̀hì tìjàníà ìṣe ẹ̀sìn ọlọ́run ọba kọ̀dílẹ̀ ìṣe ẹ̀sìn ọlọ́run ọba súfì ìṣe ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala a máa sọ eléyìí ó yẹ báyìí sìn so ẹgbẹ́jẹgbẹ́ kì í ṣe ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala kìtàbà ti sunna òun ni wọ́n ní ká ṣe ìlànà ti wánu so ohun tá nàbì fi kalẹ̀ fún wánu kò wá sí ohun tó bá léwu kí wọ́n sọ ilẹ̀ yorùbá dì àwọn ò máa sọ eléyìí a sì máa sọ pẹ̀lú ìfàyàbalẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ insha Allahul azim so Saheed Shittu ǹjẹ́ bàbá ti fi ẹ́ pẹ̀lú tó sọ yìí nìṣe ajá sí pé bàbá acknowledge pé ah nínú tó jẹ́ sọ o nínú pọ́ìntì tó mékì nínú ọ̀rọ̀ wọn o so ìsìnà ń bẹ táwọn ń ṣe o ǹjẹ́ wọ́n wá ti fi ìsìnà yẹn lẹ̀ ẹ́ ǹjẹ́ wọ́n ti fi ìsìnà yẹn lẹ̀ wọ́n ti fi kalẹ̀ náà so ó sì yẹ kí wọ́n fi kalẹ̀ tún àwọn kan lè ba lẹ́tọ̀ọ́ sí àwọn àdúrà kọ̀ọ̀kan tó ń ṣe fún wọn ju ọlẹ́ àdúrà tó lè máa ṣe fún wọn ní pé kọ́lọ́wọ́n bá tọ́ wọn sọ́nà kọ́lọ́wọ́n bá fọ́nà mọ́ wọn so tó bá ń ṣàdúrà pé kọ́lọ́wọ́n bá bùkún wọn so ìbùkún wọn yún pé kò lè ṣàǹfààní nítorí pé ṣé kí wọ́n wá máa rí bùkún lórí ìsìnà ni wọ́n máa rí bùkún lórí ẹ̀ lórí àìmọ̀nà ẹ̀ lórí ìwà lórí Tìjàníyà bẹ́ẹ̀ dẹ̀ ni lórí àwọn ẹbọ tí wọ́n ti pèpè sí tí wọ́n túbá kò lórí rẹ̀ títí dì sí yìí tí wọ́n sọ fáwọn máa nẹ́bi pé ìsìnà ni táwọn ti sọ yìí o ẹ̀ ìsìnà ni táwọn ti sọ yìí o ah káì subhanallah onítọ̀hún ló lọ bẹ̀ láti lọ bíléèdì fún bàbá yìí àbúrò bẹ́ẹ̀ dà ẹ bẹ dé ẹ mi lọ́wọ́ ẹ bẹ ẹ bẹ jẹ́ kí n máa rẹ́rìn lọ lálẹ́ and when you hear from us uh, from us ikọ from canopy ni àbí from kìnìún. lórí ọ̀rọ̀ mi o kò ń ṣe pé bàbá lọ́nà kọ́ pè mí o bàbá kan sọ bẹ́ẹ̀ o onítọ̀ọ́ mi ni ẹ jọ ọmọ yìí ni ẹ bá foríjì ó lè jẹ́ pé dáadáa lórí tó ń bá lọ ọlọ́wọ́ àbáwá ìyàwó náà tó lọ bẹ̀ ọlọ́wọ́ àbáwá dúpẹ́ fún yín. ọwọ́ sọ bàbá jẹ́ pé ọmọ mi wàláì wọn ì tí ì pè mí bàbá jẹ́ pé ọmọ mi ni ṣé tọ́mọ mi bá ṣẹ̀mí gan mo kàn fẹ́ pèsè àkéèsì mo fẹ́ báwí lásán ni but ṣé orí tó wọ́n ní ẹjọ́ ṣé kí n pè ó bẹ́ ì lórí fóònù rẹ̀ bàbá wa ní ẹ pè pé kọ́ pè mí nítorí wọ́n ṣàpè mí wọ́n wá gbé fóònù fún bàbá wa ní ah ọ̀rẹ́ta ló sọ fún mi sàyẹ́dì ṣètò ọmọ yìí ni wọ́n ní ah wàláì ó ti tán mo yọ ọ́ sí ẹ Allahu akbar. tọ Saidi Shittu ó sọ pé bàbá sọ pé wàláhì mo yọnu sí ẹ ipe bí wọn ṣe sọ pé àwọn yọnu sóhun báyìí òun sọ pé Allahu akbar subhanallah la ilaha illallah Saidi Shittu tó bá tiẹ̀ ṣe bàbá tó ń sọ bàbá tó ń ṣe tó bá ṣe bàbá tó ń sọ tó bá ṣe wọn àti àkíyèsí tí wọ́n pe bàbá òun sí èwo ni èèyàn bùkátà sí ìyọnu nǹkan kan lé lórí ṣé tiwọ́ tó ṣe fún wọn nìyẹn bùkátà ìyọnulé lórí ni àbí tiwọn táwọn ń ṣe tí wọ́n fi ba ìsìláàmù jẹ́ tí wọ́n fi gbé ìsìláàmù sí bí ò ṣe wà tí wọ́n sì túbá lórí ẹ̀ títí dìsín ni wọ́n ń bùkátà ìyọnu ọlọ́run ọba lé lórí. tọ́ àwọn òwá ìyọnu ẹnìkan kan àfi ìyọnu Allahu subhanahu wa ta'ala lahumma ridaka nabghi ìrẹ́ ọlọ́ba dẹ́dà ìyọnu tiẹ̀ làwọn àwa ìyọnu ẹ̀dá fakọdì tàfẹ́yìn náà tí wọ́n lọ́ba rẹ̀dá bá ṣe kí ni tó bá yọnu sí wa àti gbà tító pẹ̀lú ẹ̀ hmm. so kí àwọn oníbídíà kí wọ́n di ìyọnu wọn mú àwọn òfẹ́ àwọn òbùkátà ìyọnu oníbídíà kankan tí oníbídíà ò bá wá ìyọnu Allahu subhanahu wa ta'ala faridọ́hùn múlùkọ́ so ajá wípé ìyọnu tiwọn náà a ignore a ní díẹ̀ kán gbá ìyọnu wọn mú tí wọn bá àti wá ìyọnu Allahu subhanahu wa ta'ala so a wá ìyọnu oníbídíà kankan so báyìí sì Saheed Shittu ìwọ́de sọ Allahu Akbar lórí pé bàbá náà sọ pé àwọn ti yọ́nú sí ẹ ẹ̀ Saheed Shittu so àmọ́ dákun àwọn alu sunna wal jamaa àwọn àfa sunna tó bú tó ṣépè tó di fíìmù so wá ìyọnu wọn àbí ìyọnu àwọn ẹni tí wọ́n gbégbá ẹ bọ́ọ̀lù sórí walam yatubu tí wọ́n sì túbá kó ń dẹ̀ ìyọnu àwọn yẹn ló ń wá ẹ́ ìyọnu àwọn yẹn ló ń ṣe kíni ìyọnu àwọn yẹn ló ń wá ìyọnu àwọn tó yá sí wípé ẹ́ náwó istiqaduhum jíjí wọn so jíjí wọn lórí ẹbọ ni ìyọnu àwọn eléyìn ló ń wá wa alghayta ridha ahli sunnati wal jamaa ó wá pẹ́ ìyọnu àwọn ahli sunnati a ìyà tí ó jẹ́ ò tí ìyà tí ó jẹ́ ọ kò tí ì kéré mm, ìyà tí ó jẹ́ ọ yóò wọ fìlà yóò wọ sọ kódà yóò tún nọ́ọ̀tì táì yóò tún wọ súùtù yóò tún kú bàtà sẹ́sẹ̀ ní ìyà tí ó jẹ́ ọ so ní ìyà tí ó jẹ́ wọ sàyẹ́dì ṣètù so ìyọnu oníbídíà ló ń wá inú rẹ̀ ń dùn sí ìyọnu oníbídíà ìyọnu aládàádálẹ̀ kí wá ṣe oníbídíà kékeré o as in oníbídíà tán yányá oníbídíà tán yányá wọ́n bá sọ pé oníbídíà to the core oníbídíà tí wọ́n gba ráǹkì so ìyọnu tí wọ́n nínú rẹ̀ wọ́n ń dùn sí. <laughs> wàhálà omi sì flight o <laughs> so ìyọnu àwọn èèyàn ló wá ń ṣe kí ni ìyọnu àwọn èèyàn ló wá ń wá ah ó mà ṣe fún ẹ o Ah, kò dáa fún rárá àti rárá ìpè kọ́ ohun tó ṣẹlẹ̀ sí ọ là ń sọ fún ọ yìí a sì pè fún ẹ kò dáa fún ọ kò yẹ ọ rárá àti rárá Saheed Shittu ọlọ́bàá ẹ̀dá ó ṣàdùn rẹ̀ hmm. kí ló fẹ́ fi ìyọ́nú àwọn oníbídìí àṣe wẹ́ o ti wà láàrin wọn kọ́lọ́wọ́ bá kó ṣàdùn ẹni kó yọ ẹ́ kó láàrin wọn lókù o ti ń lúwẹ̀ láàrin wọn kẹ́lọ́bà ẹ̀dá kó tọ́ sọ́nà ni bí ẹnujọ́ mẹ́ta yìí kọ́ ni mo kàn ṣe bí ìpè mi ìrí ni so mo ṣe bí ìpè ìrí ọ ni lẹ́nujọ́ mẹ́ta yìí kọ́ ló wà pẹ̀lú àwọn kan lẹ́kọ̀ọ́ ẹ́n ló wà pẹ̀lú àwọn kan lẹ́kọ̀ọ́ tó ń sọ fún wọn pé ṣé bísímìláì náà àti iná ló sọ ni àbíbò bísímìláì náà àti iná náà kọ́ ló sọ ni bisimilayi náà àti náà ṣe bisimilayi náà àti náà kọ́ ló wí ni wàláhì ìgbà tí mo rí mo sì ká mo sì gbórí sílẹ̀ báyìí pé ah ọlọ́run o ah mo gbérí sílẹ̀ báyìí pé ṣé bí wọ́n ṣe fá orí Saheed Shittu yìí bí wọ́n ṣe máa ń fá orí Saheed Shittu yìí ṣé wọ́n ń fá ìwọ̀nba ètò bá kù nù làákàyè orí rẹ̀ ṣé wọ́n ń fá kù ni mò ń béèrè lọ ara mi bẹ́ẹ̀ lọ́jọ́ náà ìpè ṣe ká sọ pé bí wọ́n ṣe máa bò ṣe máa ń fárí rẹ̀ yìí ṣé wọ́n ń fá ìwọ̀nba làákàyè kéékèèké tó sì kù nínú agbárí rẹ̀ ṣé dìmọ́ bò bá ṣe ń fárí ni wọ́n ṣe ń fá ìwọ̀nba làákàyè àtọpọlọ tó wà lórí rẹ̀ kù mo ń béèrè lọ ara mi bẹ́ẹ̀ so ìpè Saheed Shittu ló dẹni tí ń ṣe bisimilahi iná àti iná àbí ṣe bisimilahi iná àti náà kọ́ ló ṣe ni so ẹ́n bisimilahi iná àti iná náà kọ́ ni <laughs> wàlá mo rí lọ́jọ́ báyìí mo kàn rẹ́rìn ni pé ah nǹkan ti ṣàwéyì hmm, nǹkan ti ṣe kí nǹkan ti ṣàwéyì gan so torí ẹ̀dẹ̀mí ṣe máa ń sọ ipe kí ipe kí ẹ ipe kí ipe kí àwọn èèyàn kan máa fi Saheed Shittu sádùá kọ́ máa fi sádùá kọ́ máa so torí n tó ṣe ó ti n tó ṣe kéré gan o wàlọ́ọ̀yọ̀ ọ̀rọ̀ ipe bóyá mo lówó kọ́ ṣẹ́ṣẹ́ rí àwọn èèyàn wọn gbàgbọ́ yẹn kankan àwọn èèyàn máa ń rí ṣáàdì téèyàn bá ná níta as in téèyàn bá ń ṣáìnì níta ipe bóyá ó ń lo expensive stuffs so ipe ó ń lo eh, expensive stuffs àwọn èèyàn ti máa ń rí bẹ́ẹ̀ ni pé ẹnìyàn ó ti wà okay spiritually mm -mm. so kò túmọ̀ so so o lè níwọ̀nba change díẹ̀ lọ́wọ́ àmọ́ o ti sí náà o ní problem gan so kódà problem ẹ tó ní o bùkátà sí kan ṣe rúkìá fún ẹ ní problem tó ní o torí kò jọ pé àlìjẹ̀nu ti kó sí ọ lára nǹkan kan kò jọ so nínú kó já sí pé àlìjẹ̀nù ń dààmú rẹ àbí kó já wípé so gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ àbí kó já wípé so nǹkan kan jẹ sínú làákàyè rẹ nǹkan kan bẹ́ẹ̀ so yóò jẹ́ kanú méjèèjì ó sì yẹ kán chẹ́kì dáadáa àti rúkìá àti medical medical check up méjì ló nídìí wàláhi làzim so méjì ló nídìí bàbá yẹn sì sọ pé ah mo yọnu sí ẹ Allahu Akbar so kò sí dókàn wá pẹ̀lú pé níbi dà yọnu sí ẹ ọ̀sán ṣètù so ìwọ ló mọ fìtínà ìgbésí ayé rẹ tó níbi dà fi yọnu sí ọ so awo yọnu sóní bidia a sì tọrọ kó ní bídíà yọnu sí wa so kó ní bídíà wà lórí ìsìnà rẹ̀ tí o bá fẹ́ gba ẹ̀sìn Allah bá dẹ́dà káwọn náà dẹ́ wà lórí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala so àmọ́ àmọ́ fi wọ́n sínú àdúrà kí Allah bá dẹ́dà kó tọ́ wọn sọ́nà so kó fi wọ́n mọ̀nà so nítorí ìmọ̀nà ò sí ní ọwọ́ tiwa àwa kàn lè sọ ni àwa kàn lè ṣe kí ni àwa lè wí ni ó yẹ ọba yìí sin Saheed Shittu. Hmm. ẹ tó ṣẹlẹ̀ ó ṣe mí lè mọ̀ láàárín ìṣẹ́jú mélòó láàárín ìṣẹ́jú mélòó ó dẹ̀ kú lórí fóònù yẹn omi dẹ̀ drop lójú mi. Oh! wàláhì n gbàgbọ́ pé omi lè jábọ́ lójú ìwọ Saheed Shittu yìí n lè ever gbàgbọ́ pé omi lè jábọ́ lójú ìwọ Saheed Shittu yìí eh, n lè gbàgbọ́ pé omi lè jábọ́ lójú rẹ̀ àmọ́ pẹ̀lú ipò sọ pé wàláhì pé o búra lóko ọlọ́ọ̀bà dẹ́dà so nǹkan rọra mánìjẹ nǹkan rọra gbà pé ah bóyá o sunkún lóòótọ́ bóyá omi jábọ́ lójú ẹ lóòótọ́ àmọ́ ìwà sọ fún wọn pé o ò ní ròònù tómi bá lè jábọ́ lójú rẹ fún yìí pé oníbídíà sọ pé òun yọnu sí ẹ kí wá ṣe oníbídíà lásán conk oníbídíà oníbídíà to the core oníbídíà tẹ́yányán oníbídíà pátápátá so o ní ròònú tó o bá fi lè tómi bá fi lè jábọ́ lójú rẹ ipe oníbídíà tẹ́yányán wọ́n ń sọ pé àwọn yọnu sí ọ inú rẹ wá ń dùn lẹ́ni tí ń ṣe bídíà àwọn bídíà tó burú tó burú tó léwu tó léwu ṣé kí wọ́n yọnu sí ìwọ nìwọ ló kó o dùn ní àbí kí alọ́bàdẹ́dà kó yọnu sẹ́yìn méjèèjì pọ̀ so ìyọnu tí oníbídíà tó ń sọ pé àwọn ìyọnu sí ẹ bùkátà sí ó sì tupasídìí èyí tí ìwọ bùkátà sí lọ́dọ̀ wọn torí àwọn ìyọnu ọlọ́run bá làwọn ń fẹ́ <laughs> wọ́n ní ìdìyọnu alọ́bàdẹ́dà lórí àwọn ìsìnà táwọn ti pa àwọn èèyàn sí nílẹ̀ yorùbá so tí wọ́n sì ń pa àwọn èèyàn sí díẹ̀ nílẹ̀ yorùbá hmm? tí wọ́n sì ń pa àwọn èèyàn sí díẹ̀ nílẹ̀ yorùbá ṣé mo tẹ̀rù pé báwo fẹ́ sunkún ntẹ́mi tẹ̀rù pé báwo fẹ́ sọ tẹ́lẹ̀ ni pé mo lérò pé báwo fẹ́ sọ pé omi ń jábọ́ lójú rẹ̀ pé ah tó ti bó ṣe wá pé bàbá yìí tó wọ́n sì fi ìsìnà wọ́n sì fi orí ìsìnà tí wọ́n wà yìí wọ́n fi kalẹ̀ so wọ́n fi kalẹ̀ so kì í ṣe lẹ́yìn ló tẹ̀ fẹ́ sọ ó fẹ́ sọ pé ó sunkún òun yọmi lójú nítorí pé wọ́n sọ pé àwọn yọnu sẹ̀ torí pé wọ́n sọ pé àwọn ṣe kí ni torí pé wọ́n sọ pé àwọn yọnu sẹ̀ láwọn ẹni tó yà sọ pé wọ́n bùkátà sí kí wọ́n ṣe ohun tẹ́lọ̀ bẹ́ẹ̀ dà ó fi yọnu sí wọn lórí àwọn ìpèpè òsì tí wọ́n ti pe àwọn èèyàn sí nílẹ̀ Yorùbá lórúkọ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. Hmm? lórúkọ ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala. èèyàn kó wá bá ó wá bá bàbá sọ̀rọ̀ ní ìjẹ́ pé mi kúntà wá ṣàpè mi ó wá gbé fún ta fún bàbá ní ah ọ̀rẹ́ tàbí sọ pé lẹ́nu sàyẹ́dì ṣètò ọmọ yìí ni ah wallahi òtítọ́ mo yọ ọ́ sí ẹ Allahu akbar ọmọ ọmọ tó ṣẹlẹ̀ ó ṣe nílé mọ̀ <laughs> láàrin ìṣẹ́jú mélòó láàrin ìṣẹ́jú mélòó mo jẹ púùlù lórí fóònù yẹn omi dàbí drop lójú mi ọmọ tó fà tó mi fi drop lójú mi bàbá yìí ni ó ti tọ́ La ilaha illa Allah Muhammad Rasulullah الله alaihi wasallam. wọ́n ní àwọn gbọ́ ó ti ṣe àwọn fídíò tí nípa ìjọba ìbínú ó ti tọ́ pátápátá nínú àwọn wọ́n tún wá ń ṣàdúrà fún mi. Saheed Shittu ó ti tán nínú àwọn ṣé wọ́n túbá kó ń bi ìlànà òsì tí wọ́n ń pè àwọn èèyàn sí ṣé wọ́n túbá kó ń bi àwọn ẹbọ tí wọ́n ń pè àwọn èèyàn sí ṣé wọ́n ti fi Tijani alẹ̀ wọ́n ń ṣàdúrà fún àtìjàníyù yẹ́dùrún lẹ́k Tijaniyu ó adáàyà ilẹ̀ ṣẹ́ríkì wal kufur olùpèpè sí ìdẹ̀bọ̀ àti ìjọta lọ́ba dẹ́dàbí ṣàdúrà fún inú rẹ̀ wá ń dùn àbí wọ̀kan tó bá tẹ̀ káló bá tẹ̀ káló bá tẹ̀ wà lórí súnà nẹ́bì bó ṣe yẹn sìn ní àbá sọ pé ìwọ ló bùkátà sí kò ṣàdúrà fún ẹni yìí tó kí lọ́ba dẹ́dà kó ṣàánú wọn kí wọ́n fi ìlànà ẹbọ tí wọ́n wà lórí ẹlẹ́ kí wọ́n fi ìlànà bídíà tí wọ́n wà lórí ẹlẹ́ kí wọ́n fi Tìjàní alẹ́ kí wọ́n fi ẹ̀yìn Ahmadu Tìjàní àti Ibrahim yá sílẹ̀ kí wọ́n máa wá bọ̀ wá ṣe ìsìláàmù tá nàbẹ̀ ọ̀sálàmù gbé wa kankan wọ́n ń ṣàdúrà fún ẹ àdúrà Tìjàní àwòrán náà wọ́n gbà <laughs> so àdúrà Tìjàní àwòrán Allah subhanahu wa ta'ala fẹ́ gbà àdúrà òní Tìjàní yìí fẹ́ ṣe fún ẹ so ṣé Tìjàní yìí tó yá sí wípé yẹ́dọ̀ Ibrahim Inyas wa ghayruhu min mashayikh Tìjàníyà àwì Sufiyya Tìjàní yìí ti ń pe Ibrahim Inyas àbí nǹkan míì nínú àwọn àfa Tìjàní àbí Sufi so ṣé ẹnu tí fi ń pe nǹkan míì àtọ̀sí Allah bàyẹ̀dá yẹn ni ó wà Allah subhanahu wa ta'ala aw fayastajibu lahu fayastajibu Allah lahu ni Allah bá dẹ́dà ó wà ṣe kí ni ni Allah bá dẹ́dà ó so ni Allah bá dẹ́dà ó wà gba àdúrà rẹ̀ ẹnu tí fi ń pe nǹkan míyàtọ̀ sí Allah bá dẹ́dà yóò fi ṣàdúrà fún ọ ẹ́ ní oníbi dé aládàdálẹ̀ ẹ́ ní àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ ní ẹni tó fi ń pe nǹkan míyàtọ̀ sí Allah subhanahu wa ta'ala òun nínú tí wọ́n ń dùn yín pé wọ́n tún ṣàdúrà fún mi lòun bàbá rẹ̀ bẹ́ẹ̀ pé orí ìlànà kan ni wọ́n wà ẹ́ ẹ má dá lóhùn wàláhì ìsinà làwọn ènìyàn wà o ẹ má dá lóhùn so àmọ́ wàláhì ó tọ́ kó bẹ̀ wọ́n lóòótọ́ torí ó dì fèmù wọn so ẹnì kankan ò lè ẹnì kankan ò ní challenge pẹ̀lú eléyìí so wàláyà àmọ́ sọ́wọ́dà bójú oníbídíà làbá ṣe kíni làbá so torí alikiyama tiwa ó ṣe kíni ó pàtàkì sí àwọn tiwa so bójú oníbídíà ni a bá kan so ló bá ní ìwọ̀ kan lọ́wọ́ wa tó yẹ ká pé nípa pé bóyá a ṣẹ wàláhì fa abẹ́ náà ó sọ pé má bínú so torí intẹ́sìn kọ́ wa nu ó yẹ báyìí sìn ó báyìí sìn so àmọ́ àní tìtorí rẹ̀ ká wá ṣe kíni ká wá neglect in tó jẹ́ sìn ọlọ́run ọba gangan gẹ́gẹ́ bá a ṣe neglect yẹn a ní neglect yẹn náà so àmọ́ eléyìí ó kàn wá ya aláìmọ̀kan òṣìkalẹ̀ tí ò fẹ́ ní lárí kankan ṣe kẹtẹkẹtẹ káàkiri wọ́n tún wá ṣàdúrà fún mi àsòwò tí wọ́n ṣàdúrà fún ẹ ìgbà tí wọ́n ṣàdúrà fún tẹ́lẹ̀ ó burú fún àbí nínú ìṣẹ̀mí ayé ṣùgbọ́n tẹ̀já sí pé ó ti burú fún ọ nínú ẹ̀sìn kálọ́bà ẹ̀dà kó tọ́ sọ́nà ìgbà tí wọ́n ṣàdúrà fún tẹ́lẹ̀ ó tọrọ ìgbà tí wọ́n ṣàdúrà fún tẹ́lẹ̀ orí ẹni ló ń sùn orí bẹ́ẹ̀dì gidi sùn ìgbà tí wọ́n ṣàdúrà fún tẹ́lẹ̀ àkísà ló ń wọ̀ owó wọṣọ gidi owó dìsáínà sára àbí so ìgbà tí wọ́n ṣàdúrà fún tẹ́lẹ̀ rọ́bà báńdì ló ń wọ̀ sọ́wọ́ òwò rágó gidi wọ̀ abẹ́rẹ́ nǹkan báwọn wọ́n ṣàdúrà fún àǹsó wọ́ kí ló kàn wá <laughs> so wọ́n ṣàdúrà fún wọn ṣàdúrà fún innahum kanu ala dalalatihim walam yazalu alayha wọ́n wà lórí ìsìn náà wọ́n ṣàdúrà fún wọn ṣàdúrà fún wọn sì yẹ wọn bò lẹ́ni tó wà lórí ìsìn náà wọn illa idha hadahumullahu ghadan àfitá lọ́bàá ẹ̀dá bá tọ́ wọn sọ́nà lọ́la lóko so táà sì ń tọrọ kí lọ́bàá ẹ̀dá kó fi wọn mọ̀nà ẹ táwọn tọrọ kálọ̀ báyìí kò fi wọn mọ̀nà so wọ́n ló mọ̀ tó bá ṣàdúrà fún kò kàn wá so kò sì kàn àwọn ẹni tó ń sọ fún hmm, wọ́n sì wà lórí ìsìn náà wọ́n wà lórí ẹ̀ so àmọ́ kálọ̀ báyìí kò tọ́ wọn sọ́nà. èèyàn kò wá gbọ́ wípé ó ti tọ́ pátápátá nínú ẹ̀wọ̀ ó tún wá ń ṣàdúrà fún mi ó mọ́tò bàtà mi kò jọ́ pé nígbà tí wọ́n gbé fóònù tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n ní ah, ah ó ó ti tọ́ pátá wọn pé gbogbo tó lè wò ṣẹlẹ̀ yẹn ó ti kánú ẹ̀ ó ti tọ́lẹ̀ ní àwọn. láì bẹ̀bẹ̀ wákàtí kan láì dọ̀bálẹ̀ láì kúnlẹ̀ láì domi lẹ́nu lórí. tọ́ Saheed Shittu nínú ọ̀rọ̀ rẹ ní ìsìn àwòbọ̀ àfikéwu àfikéwu àfikéwu ṣàlàyé ọ̀rọ̀ rẹ díẹ̀ mọ̀fúnmù mùkọ́lẹ́fà fẹ́ wà nínú ọ̀rọ̀ rẹ òun sọ bíbá so láì bẹ̀bẹ̀ wákàtí dọ̀bálẹ̀ láì kúnlẹ̀ láì domilẹ́ olórí ṣé nínú àwọn ẹni tó ti ń bẹ̀ tẹ́lẹ̀ sóò tí wọ́n ń dọ̀bálẹ̀ ni sọ fún wa àkú ah, ní náà lẹ́gba ọ̀rọ̀ náà lákàn sọ fún ọ ṣé o ti máa ń dọ̀bálẹ̀ fáwọn ẹni tó máa ń bẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ sí wọn ni ṣé o ti máa ń kúnlẹ̀ fáwọn ẹni tó máa ń bẹ̀ yàtọ̀ sí wọn tẹ́lẹ̀ ni ṣé nínú àwọn ẹni tó ti máa ń bẹ̀ tẹ́lẹ̀ ṣé wọ́n máa ń dami sí ọ lórí ni ọ̀yà ṣàlàyé fún wa so ẹ ṣàlàyé fún wa who of you salary can do what Saheed Shitu is doing wallahi àwọn òjẹ́ ẹ̀bá àbẹ́nì kankan du ayé àwọn òbẹ́nì kankan du ayé ah, sorry ẹni tí wọ́n bá ń bẹ́nì kan du ayé ló ti fúnra rẹ̀ ní problem so àwọn òbẹ́nì kankan du ayé ó gbọ́ ni rọ̀dínà qismatal jabbari fínà àwa yọ́nú sí ìpín ọlọ́run ọba tó pín fún wa àmọ́ ní tó bá jẹ́sìn ọlọ́run ọba so ìṣẹ̀mí ayé dán fún wa kò dán fún wa ní tó bá jẹ́sìn ọlọ́run ọba gbọ́dọ̀ wà bó ṣe wà ní so ohun tí ẹ ohun tọ́pọ̀lọpọ̀ yín ò àti tọ́pọ̀lọpọ̀ yín ò nírò ní pa ni ọlọ́ba ẹ̀dá kó bá wa tọ́ yín sọ́nà rọ̀dínà qismatal jabbari fínà àwa yọ́nú sí ìpín ọlọ́run ọba fún wa nínú ìṣẹ̀mí ayé Saidi Shittu ò ra aṣọ fún mi kò ra kankan fún mi so kò sponsor kankan nínú ìṣẹ̀mí ayé mi so kí wàá ní problem ẹ̀ so kò bá ra gbogbo kò bá ara gbogbo èkó <laughs> kò bá ara gbogbo èkó problem ti ẹnu so a ní ìlànà òsì nírìn lọ́n táwọn ń sọ fún un hmm. Ah, sáwọn sì ká máa wá bá sáré dèṣí tù fáyé pé ilé tó ra yun èmi ra èyí ju bẹ́ẹ̀ lọ kí lọ́kàn mi pẹ̀lú eléyìn so àníkẹ́mi sọ̀rọ̀ ẹ̀sìn kò sí tó kàn mí pẹ̀lú pé sáré dèṣí tù ra rí kan ó ra aṣọ kan ó ra ìwò kan ó ra kìnìkan èmi ò ní oṣù pẹ̀lú eléyìn kò sí tó kàn mí hmm. kò ná mi ní nǹkan kan so kò bá ara ẹ kò bá ara president Tinubu <laughs> wàhálà ti tiẹ̀ nu bí o bá tiẹ̀ bó tẹ̀ jásí pé kò lè ra bàbá <laughs> fìtínà ti tiẹ̀ nu hmm, kò jẹ́ pírọ́blẹ́mù tèmi oyè báyìí ṣe Saheed Shittu oyè o táwọn à ń sọ fún ni pé ó ti ṣìnà gálọ́bà ẹ̀dà kó tọ́ sọ́nà. Hmm. láì bẹ̀bẹ̀ wákàtí kan láì dọ̀bálẹ̀. tọ́ Saheed Shittu ṣé o ti máa ń bẹ àwọn nǹkan nẹ́bẹ̀ wákàtí kan tẹ́lẹ̀ ni torí ntọ́mọ tó fi sọ̀rọ̀ yìí nìyí bóyá o ti ń bẹ àwọn nǹkan ní ẹ̀bẹ̀ wákàtí kan tẹ́lẹ̀ tí wọ́n kàn máa da omi sí ọ lórí lọ tí <laughs> wọ́n máa da omi sí ẹ lórí lọ ṣé o ti ń bẹ àwọn nǹkan lẹ́bẹ̀ wákàtí kan tẹ́lẹ̀ ni ṣé o ti ń dọ̀bálẹ̀ fáwọn nǹkan tẹ́lẹ̀ ni ṣé o ti ń kúnlẹ̀ fáwọn nǹkan tẹ́lẹ̀ tó ń bẹ̀ wọ́n ni ẹ̀ ń sáyé di ṣètù sọ fún wa sọ fún wa ọ̀rọ̀ náà la sọ mọ́ àní nà sọ àti ẹni lọ́nà àlè ṣe kíni àlè lọ ẹ́ ó yẹ wá ń sìn ọ̀rọ̀ náà lákàn fi ṣàlàyé nǹkan fún ẹ kálọ̀ bẹ́ẹ̀ kó tọ́ sọ́nà. láì kúnlẹ̀ láì bomi lẹ́nu lórí. ṣé wọ́n ti ń da omi lé ẹ lórí tẹ́lẹ̀ ní Saheed Shittu nínú àwọn ẹni tó ń bẹ̀ ẹ́ nínú àwọn ẹni tó ń bẹ̀ tẹ́lẹ̀ ṣé wọ́n ti ń da omi lé lórí tẹ́lẹ̀ ni alkanu yastura ali kalima ṣé wọ́n ń da omi lé lórí tẹ́lẹ̀ ni nínú àwọn ẹni tó ń bẹ̀ ó yá sọ fún wa. láì yọ pankẹ́rẹ́. ṣé nínú àwọn ẹni tó ń bẹ̀ ṣé wọ́n ti nà pankẹ́rẹ́ ni ah, ah, àwẹ yìí ajásí pé gbogbo àwọn tó ń sọ yìí ṣé ó ti ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ ni láì yọ pankẹ́rẹ́ ṣé ń bẹ́ẹ̀ nu wọn tó ti yọ pankẹ́rẹ́ sí ẹ tó ti nà ní pankẹ́rẹ́ tẹ́lẹ̀ ẹ́ ṣé ó ti wà nínú wọn tó ti yọ pankẹ́rẹ́sẹ̀ tẹ́lẹ̀ ni. báyìí subhanallah. ẹni ń ṣe subhanallah bẹni tó bẹ̀rù ọlọ́run ọba kan kálọ́ba ẹ̀dá kó ṣe kí ni kó tọ́ sọ́nà bẹni tó páyà Allahu subhanahu wa ta'ala. ẹ má dà lóhùn jẹ́rìí lóòótọ́ tó bá dìfé mu àwọn èèyàn so ẹ̀tọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí kó bẹ àwọn ẹni tó dìfé mu ẹnìkankan ò lè so ẹnìkankan ò lè ẹnìkankan ò lè ẹnìkankan ò lè tako yẹn àmọ́ nítorí wọn bẹ̀ ni pé àwọn ẹni tó dì fíìmù yìí tí wọ́n jẹ́ oníbídíà ìbẹ̀ wọ́n ti ń bẹ̀ wọ́n kò yọ wọ́n kò ní oníbídíà tí wọ́n jẹ́ o ẹni tí bídíà rẹ bá sì ti gbé débi ẹbọ nínú wọn so ìbẹ̀ wọ́n ti ń bẹ̀ wọ́n tí wọ́n sì ń mójú kò fún kò túmọ̀ sí wípé ìlànà tí wọ́n wà lórí rẹ̀ wọ́n ti wá kò lórí rẹ̀ nù ìsìnà ni wọ́n sì wà lórí rẹ̀ o so nípa tẹ̀sìn à ń sọ ń pa tẹ̀sìn báyìí ni o kò sí tó kàn wá pẹ̀lú ẹnì kankan ìwọ tí inú rẹ ò bá dùn sí inú rẹ ò dùn sí náà nù ó yẹ bá ń sìn nípa tẹ̀sìn nípa tẹ̀sìn òun là ń sọ so nípa kí ni so nípa tẹ̀sìn òun là wá ń sọ ẹni tí ẹbọ bá wà nínú ojú ọ̀nà rẹ̀ nínú àwọn ẹni tí ń bẹ̀ ipe ń bẹ̀ wọn kò sọ wọ́n di ipe wọn sí lórí rẹ̀ mọ́ ohun táwọn kan wá kílẹ̀ fáwọn èèyàn nù so ẹ má jẹ́ kó máa fi bíbẹ̀ tóun ń bẹ̀ wọ́n yun ẹ má jẹ́ kó máa fi gbé wọn sí ipò wípé bọ́yá wọ́n ti dẹnìkan nù àlùmọ́ ànábì téèyàn lè máa fọkàn tán lórí ẹ̀sìn ẹ má sọnù látara àwọn nǹkan yẹn so ẹ má ṣe kíni ẹ má jẹ́ kó sọ inú látara àwọn nǹkan yẹn so àtọ̀rọ̀ lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala ọba dẹ́dà so nínú àánú ẹ̀ kó dákun kó má ṣàbàwà fi ọ̀nà mọ́ so kálọ̀ ọba dẹ́dà kó bá wa tọ́ sọ́nà.